ẹ ti mọ̀ wípé àsìkò ìgbádùn dé ní gbogbo ìgbà tí ẹ bá ti ń wo iléeṣẹ́ amóhùnmáwòrán yín àtàtà ìyẹn Orísun tẹlifíṣàn <laughs> Ogosugo ni kò lè wọ Snapchat. lóṣù yìí a ò ní ṣaláì múnú yín dùn pẹ̀lú àfihàn oríṣiríṣi sinimá àgbéléwò tó dùn tó sì kọ́ni lọ́gbọ́n àwọn ìfọ̀rọ̀jómitoro rọ̀ pẹ̀lú àwọn ìlú mọ̀ọ́ká yín àwọn ayẹyẹ àti àwọn òde ó wà níbẹ̀ tó yan tí náà gbẹ́yìn o ìròyìn tá àmójúbà Orísun tẹlifíṣàn àwa làgbà àwa lọ̀gá.